ìgbò ọbí ìgbòdè ọba tí ọba ọba tàbí yẹ ní pápádára ọlọ́run ètò lórí ara ìrọ̀má àdámà láìlára ìrìnà máa ọ̀pàá ìrìnà ọlọ́run ní láàrínà àti dáńdá òun ọ̀kan ṣoṣo ọ̀dá Èmi ò ní láwọn ẹ̀bọ̀ máa. Èmi ò ní láwọn ẹ̀bọ̀ máa. Èmi ò ní bá wọn tẹ́gbọ́ máa. Èdè òní bá wọn tẹ́gbọ́ máa. Bẹ̀rẹ̀ sí kí ní èdè òní àwọn ẹ̀rọ àtòkọ́ lé ààrẹ bọ́ ní èdè òní àwọn ẹ̀rọ ẹ̀kún olóòlù mẹ́ ààrẹ bọ́ ní èdè òní àwọn ẹ̀rọ ọ̀fẹ́ àwẹ̀ sí aláboyún olùdájú pé ààrẹ ẹ̀kọ́ sí nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀fà ọ̀gá láàrùn Bàbá òṣìṣẹ́ ìṣẹ̀kọ́ sí olùdá ní ti bẹ̀rẹ̀ ọ̀gá láàrùn Bàbá òṣìṣẹ́ ìṣẹ̀kọ́ sí olùdá إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم صلى الله عليه وعلى آله وأزواجه وذريته وإخوانه ونحن معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adọ́gbẹ́kún ọlọ́run àti kíọ́lá. Jẹ́mọ́ ẹja gbọ́gbọ́rọ̀ mẹ́lẹ́sà fún ìṣẹ́. قضي الحمد لله رب العالمين الحمد لله رب العالمين Adọ́pẹ́ fún ọlọ́ọ̀bà àdìjọ́lá lórí àwọn orí ńláńlá tó fi ṣe gbogbo ẹwà lójú na ìsìlámù sáwọ ọdún rẹ̀ yìí ní ìtòsí pé òbí dandan fọ́lọ́ wípé ó ránṣẹ́ ó tó kókó tó sì fún ó tún wá dúró sí lórí ẹ̀. bóyá ni pé dandan ni fàjà tí ọba tó dáa tó pa aláṣẹ gbogbo sí oṣù náà gbogbo tó wà lóṣẹ́ ìyẹn ó gbọ́dọ̀ ṣe kí wọ́n ní kó ṣe ni ṣùgbọ́n wọn ni pé àwọn ọkùnrin àtúntà wà ẹ̀ ọ̀lẹ́ lẹ́ẹ̀ni wá àti kó máa tó wá lẹ́jẹ́lẹ́jẹ́ tàbí àti gbóngbó ó tó wá nà bẹ́ẹ̀ tó wá ń tarí owó ńláńlá ń tarí lè sí wa láti mú wa tó àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdìjọ́ dá mọ́tẹ̀ kí àpàdà tó gbóngbó ẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. ìjọ ìṣẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa tó máa sọ pé ó ti láàbù yìí ó ti já ó ti dáhùn gbọ̀njírí ìgbótó rẹ̀ ti gòkè rí àbẹ́lọ́gbà ìjọ́lá mọ́jú òṣèré tẹ́sán ọ̀rọ̀ àwọn àlékún orí tọ́lọ̀ wọn tàbí ó pè é kí máa tẹ̀lé fún gbogbo dúpẹ́dúpẹ́ ọlọ́run tó tẹ̀lé fẹ́sán ọ̀rọ̀ wa. ní orí ẹ̀mí ìlógo ọlọ́run ọlọ́run já sí máa dúpẹ́ ọ̀tún ọ̀tún orí orí ẹ̀sìn ká máa dúpẹ́ rẹ̀ òun ta iná àmà tó bẹ̀rẹ̀. Àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdìkẹ́ ọlá ẹjọ́ ìsìlám mọ́tò jáde wa. Jáde ìsìlám jáde kí ayé owó dá látara ìsìlám. Jẹ́ kí arókè mú gùn látara ìsìlám. Wọ́n àtúrí ayé wa tó fẹ́ dá mọ́bà nìkẹ́ àmà wà jẹ́. Ìlàkìlà àwọn ọ̀là kó wọ́ta ìlànà àbẹ̀rẹ̀. Àtọ̀rọ̀ bí àti ẹ̀kọ́ ànábì wa, ọlọ́run wa, ọlọ́run wa, àti ànábì wa àti gbogbo àwọn ọmọ yàrá lápapọ̀ nígbà ànábì ọlọ́run láti sọ àtàláti ìdí òtò rẹ kọ́rọ̀ sí sára ní gbogbo wọn lápapọ̀ àti ti àwọn ànábì ọlọ́run sọ gbogbo àwọn tó ń rìn láàrin àwọn bẹ̀rẹ̀ tó làwọn tàbí ànábì ni tóbi lórí gbogbo àwọn àbá ẹ̀sìn ọlọ́run tí wọ́n ní àlàáfíà fara yé ọlọ́run tí wọ́n ní ìmọ́lẹ̀ fún ìsìlá àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdìjọ́lá àwọn olùgbò wọn balùwò ní wọn ààrẹ ìlọ́run kí wọ́n kẹ tàbíyàmà ìbára wọn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ tó ga jùlọ ní ọ̀rọ̀ láàrin yọ. àwọn tó wà láyé ní wọn ọlọ́run jẹ́ àdìgbò wọn pẹ́ ọlọ́run tí wọ́n ṣe jìnnà yóò ṣe pẹ̀pàdé ìrọ̀rọ̀ ọ̀rọ̀ àìjọ lára iná tó wá lúwà ni àwọn ọ̀rọ̀ àbọ̀ láyé ọ̀dọ́ ti ṣe ọlọ́run tí wọ́n ń gbogbo oṣù náà níbi wa sọ́rọ̀ bá wọ́n ń bá àtàlọ́wọ́ bá ti tọ́lá ọlọ́wọ́n pa wọn láíláí ọlọ́run tí wọ́n ní àwọn tí àwọn yàrá máa ń sáàdì nígbà tí ilẹ̀ bá pa ọ̀dà nígbà tí nǹkan bá lóru ọlọ́run ti ọ̀dọ́ wa ní táwọn èèyàn wọn darí sọ́dọ̀ wọn àtàlọ́wọ́ bá ti tọ́lá mọ́sílẹ̀ wọn náà káàkiri máa ń pẹ̀sì ọlọ́run tó ń wọ́n ní àlàáfíà fún sáré lọ́sọ́lá ìjẹ́ tó bá wà yìí àbẹ̀lọ́wọ́ bá ti jọlá àlàáfíà tí wọ́n náà mọ́tò ti fi àfíà. ó wọ́n la pé àìlẹ́yẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún èèyàn níta àlàáfíà wọn lálàáfíà àbẹ̀lọ́wọ́ bá ti jọlá àlàáfíà tó tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn lò ọlọ́run fún àwọn nìkan tó. àbílà hawla wala quwwata àtàwọn tó wà lọ gbogbo àwọn àpá nínú jọrọ òǹkàrà pé àwọn ni wọ́n ń ṣe àyè lẹ́mìí ní ojúmọ́ pẹ̀lú ọlọ́run àìjọlá àti súnà náà wà sọ̀rọ̀ láti fi dàtẹ̀ bí tó parí sí àwọn àbá ìjọba wa àtẹnáwà àìjọlá ìmọ̀ wa ọlọ́pàá ti pàgátà ti jù báyìí lọ ìmọ̀ wọn ọlọ́ba ní sọ̀rọ̀ láti ìdúrà ìlọ. Orí ayé ọlọ́ba ní ṣe wá sí àlékún àlẹ́ fún wa. Wá sí ìdàríkí àwọn àdé lájẹ́ fún wa. Mo wá sí kálukú náà lẹ́sùn olórí kójú ọmọ kálukú náà ó dà bá. Olójú ọmọ kálukú náà ó dà bá. Káwa náà ó ṣe pẹ́. Hakila hawla wala quwwata. Àtọ̀fọ́ àwọn àtọ̀wùdá àwa àbẹ̀rẹ̀ wọn bá àbẹ̀lọ́wọ́ àtìjọ́lá ọlọ́wọ́ tí wọ́n sùúrù dàmí wọ́n ni wọ́n bá wọn òde má ọlọ́wọ́ tí wọ́n láti ọ̀ dáadáa àwọn kan wá wà nínú hajj ni wọ́n lọ́ báyìí nínú àwọn àbọ̀wò dáwà àtàwọn kọ̀ọ̀kan náà ló jẹ ìdí ọ̀rọ̀ sí ọlọ́wọ́dàdú aláyà ìrànwọ́lẹ́sẹ̀ rẹ̀ láyé yìí ní ìjọmọ́lẹ́sẹ̀ rárá kìíyàmá gbogbo aláàtí lọ́nà ọlọ́jọ́ àwọn olè lọ àwọn aláàtí lọ sáájú ọ̀rọ̀ fún padà sí fún wa àkìlà àwọn àwọn ọwọ́ta àtọ́fọ́ àwọn àbáwà níkàlẹ̀ àtàwọn bàbá níkàlẹ̀ àjálẹ́sì àbẹ́rẹ́ wọn gbogbo bàtà yìí pátápátá ọlọ́run ọkọ̀ ti pọ̀ tó owó tó tó ọ̀rọ̀ ènìyàn ní gbogbo ẹ̀. ọlọ́run ọjà ní níta síta ọlọ́run ọjà ní níta síta mọ́tà mú yín mọ́kò oró yín ọlọ́run tó yín ní ìdúró ní fún àwọn bàbá láyé àtàlọ́ ọ̀rọ̀ àdìjọ́lá àpàdà sí gbogbo kéré ojú ojú rẹ̀ sí ìhàkìlà àwọn alápapọ̀ tí àwọn gbọ́ ọlọ́run ní ìjọ ojúmọ́ jòjúmọ́ gbogbo ọ̀rọ̀ ìlú tó jìnà débi pé yóò wọ́n tó débi ní àtẹ̀lẹ́wọ̀n ọ̀rọ̀ rẹ̀ jọlá ìjókòó pé jókòó jẹ jókòó rẹ̀ jẹ́ mọ́lẹ̀ ìgbẹ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ kan wa. ọ̀rọ̀ máa ti wálé tí ó máa gbé jẹ̀nà wò rán máa ti wálé tí ó máa fi ohun à ń tẹ́ àtẹ̀lẹ́wọ̀n ọ̀rọ̀ rẹ̀ kúrú bàtà tí wọn náà ta pàtì ìtagbàgbọ́ ọ̀rọ̀ rẹ̀ ìjẹ́sẹ̀ wa ní pàṣípàá àti lápapọ̀. Àwọn ọmọ àti wà lókè náà àtàwọn títà ti wà pàṣípàá kọ́ lẹ́sàn lórí. Ìhàkìlà àwọlà wà lápò wọ́ta. Ní àná, a tó àwọn àyàtì tí àwọn àlùfáà àtàwọn jẹ́ ti wà kà fún wa lánàá. Àyà tí tàwa tó لما أذنت لهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الله أنت لما أذنت لهم حتى يتبين لك الذين خلقوا وسعي جزاكم الله خيرا àti tó gbàgbé ọmọ kí àwọn ọ̀gá wa níkàlẹ̀ sẹ́pẹ́ wọn ni wọ́n kọjú òkú sí àyè àwọn bàbá wa jẹ́rẹ́sìn àbùkù wa àdìmọ́sàká àpẹẹsẹ́yìn lẹ́tọ̀ọ́ lọ́wọ́rẹ́ ẹgbẹ́ ojú tí wọn láyè ìrọ́lẹ́ tó mímí ìjẹta mẹ́rin tó òní ìpọ̀tọ̀rọ̀ títẹ́ gbé wá ẹgbẹ́ àkọ́wọ̀ òní gbé a síbá àkọ́kọ́ wọn jẹ́lẹ́sì wọ́n lè jẹ́lẹ́sì dáadáa ẹ̀rí ẹ̀rẹ́ nípa ajẹ́lẹ́sì ni wọ́n jáun àdúrà ní jọlá bẹ́sẹ̀ bá láti àwọn ìjọba yìí nígbà tí àwọn bàbá wọn bí sí pẹ̀lú àwọn mọ̀nà sábà tó fi tó àwọn ṣọ́pù wa ṣọ́pù láàrí tí wọ́n jẹ́ dáńsì wa gbàláyé dáńsánà àwọn ní ìwòrán sábà lórí tí ọ̀pọ̀lọpọ̀ àbáwà nìyẹn ni àwọn àwọn àlùfáà ti kà fún wa yẹn gbọ́dọ̀ tọ́lọ̀ sọ fún wa níbi wa pé òun kọ́ olùkọ́ ọlọ́dúnwà nábì mo ti orí bí lórí pé o ti àmójúkò ó ti yọ̀dá àwọn èèyàn tó wá gbọ́ yọ̀dá pé àwọn ò ní ráyè lọ sójú ogun tó ti pé ẹ̀yí wọn lójú ó sọ bẹ́ẹ̀ ní ti dájọ́ ti èèyàn tí a bá sọ fún ẹnìkọ̀ọ̀kan wa náà sábà tí kò sáré wà wọn ìwò ìdí náà sọ fún un níta náà sọ ìsáré ìdí náà sọ ṣùgbọ́n lọ́wọ́ bá àdékí ọlá nípò ní ọba rínú òde ó máa pàápàá ń díṣẹ̀lẹ̀ gangan òwúrọ̀ kan àwọn wọ́n bá pé ní tí wọ́n sọ orílẹ̀-èdè rízìn yẹn ìdí wọn sọ fẹ́ bí tí ò ní wọ́n lójú ogun òtó òtó tí ò jẹ́ kí wọ́n lójú ogun wọ́n kàn fi hàn kẹwàá ni ọlọ́wọ́ àtàkìrì wọ̀nyí pé má dà wọn lóhùn o wọn ò fẹ́ àti pé tí wọ́n ti o àbọ̀rẹ́ ni ọ. àwọn ọmọ bẹ́ẹ̀ pé àwọn òbí ti ẹ̀kọ́ náà láàrin kọ́ níbẹ̀ láti yá bọ́ mélòó kan fún wa ní àná lórí rẹ̀ bẹ́ẹ̀ lọ́ba nìkan lábọ́ ní wọ́n fẹ́ sọ̀rọ̀ wa. ní àwọn tí àwọn àbá jákọ́ wà ní abala tẹ̀yẹ òní pé tí èèyàn bá ti dókùn bí ẹ̀ka àgbọ̀ tàbí bá wí áwò dìde ó sì ń yẹ bó ti tó áwò dìde ìbáwí tàbí bá wí álẹ̀ wo dìde àwọn èèyàn tó wà ní kálẹ̀ ní ìbáwí ò bá tó mọ bá ti bá wí ìbáwí a máa jẹ́ kọ́rọ̀ nígbà míì ìbáwí àti máa jẹ́ gbangba ó tó ní ìbáwí sí yẹn gbà míì tí wọ́n báyàn wí sí gbogbo àwọn èèyàn ìbáyàn wí lábala ọ̀rọ̀ tí wọ́n báyàn lórí tí wọ́n báyàn wí lórí ìyẹn ni kọ́ńtẹ́ǹtì ọ̀rọ̀ yẹn ó di ọ̀rọ̀ kanìyàn ọ̀tọ̀ wá ní ọ̀nà tí wọ́n gbà báyàn wí ìbáwí ni lòun náà ìyẹn ló bàbá pé àwọn èèyàn kan bẹ tí wọ́n bá wọn wí tí wọ́n bá jẹ́ kí ìbáwí ni wọ́n lápa ẹ bá wọn wí kọ̀rọ̀ yìí ẹlòmíì jẹ̀bi ẹlòmíì jì dáadáa bá wí sí ìgbàlú làpá dàgbà ẹsẹ̀ kìíní o lẹ́yìn bá wí. ọlọ́wọ́n á ń jà níbi pé ìjà pé iná náà ń bá wí lábẹ́nú tí ìbá ti pé èèyàn bá bẹ̀rù nínà dáadáa èyí ó lè mọ̀ pé ìbáwí yìí ó lápọ̀lẹ́nu ọlọ́run bá níbi ìrẹ̀ ipò tọ́lá yìí wà tó gbé sí sọ̀rọ̀ dọ́là ó wù máa la kó tó máa bá wí ìgbà ni o ìgbà wí ọ̀rọ̀ yìí ní onípìlẹ̀ nínú àkídà àìsùn ọ̀jà máa òrùgbé ìpìlẹ̀ yìí àwọn bá dín ìgbàgbọ́ yìí dáadáa ó súnmọ́ kéèyàn ó pẹ̀lú àwọn àbá tó ti tó gbogbo ẹ bá ti atụ díẹ̀ káàtó náà ló máa ń fi gbogbo ẹ bá ti dókù díẹ̀ ló máa gbogbo àwọn yìí tẹ̀wú kàdá. kápá wọ yí pé ó tó kì í ṣe ó kù díẹ̀ káàtó ẹnu kò lórí ìlú ṣùgbọ́n ó kú pé wọ́n láti ní o wọ́n láti bá wọn. ọba àdìjọ ni wọ́n ń bá wíta àpẹẹlẹ àpẹẹlẹ irú ẹ̀ náà oúnjẹ náà lọ́dọ̀ àfáàdá kìíjà náà nínú agbẹ́dá ìkìyà máa àwọn èèyàn kan bẹ ṣètáàbù tí wọ́n ju ọlọ́run bá ìdí ọlá ọlọ́run ti fún ọkọ̀ ọ̀rọ̀ ni òní ṣètáàbù fún onígbà náà wà dínúrú fàwùlẹ́nìkà múmùlì múpìlẹ̀ fún lọ́wọ́ parí lọ́pìlì mòmìnà níwọ̀n rí àníjọ pé gbogbo ẹni tí wọ́n bá ti rí ṣe ìjábọ̀ ẹ̀ mẹ̀lúùsìbà rúùsì ẹ̀ńtọ́rọ̀ bá ti ṣe sí òrẹ́ ní kìámà ó fẹ́ fi àjẹrù yàrá àbọ̀ ní pé kí wọ́n lè gbà ẹgbẹ́ kó ẹ̀rí ayẹ̀ papọ̀ ọkọ̀ máa ń tú ọ̀dọ̀ ìwọ ní tí wọ́n lè ṣe sí òrẹ́ ní kìámà ìjà lọ́wọ́ ló jàdúrà ọlọ́run ẹ̀sọ́ pé àwọn ẹ̀kan bẹ wọ́n lè fi oṣẹ́ wọn tí a bá gbé iṣẹ́ rẹ̀ rò ipe iṣẹ́ rẹ̀ nípa ìwé bá rí báwọn yóò lè rí òṣìṣẹ́ dàrú báwọn ìṣẹ̀lẹ̀ sí ní pé àwọn àbáàdé yà pé kò sí àdéhìsì kankan tó lálàáfíà tó lè tako lọ́sọ̀rọ̀ kọ̀ láti rí lórí ibi títa kóra wọn tọ́rọ̀ ni ó sọ méjèèjì ó sọ alákọ̀ọ́kọ́ ìbò àníyàn ó sọ dàrẹ́ ó sọ tàdéhìsì ó sọ nídàrẹ́ ìdẹ́nu عن الهوى إن هو إلا وحي إذا الحديث هنا وحي وده ni mi wọ́n lọ́rọ̀ ní orí bó wà náà wà níbi tí ó tako ọ̀dọ́rọ̀ tó ọkùnrin tako ara wọn àwọn aláàfẹ́ kí ni o àyàfẹ́gbọ̀ yìí dágbà yìí ti máa dára bí àwọn ìyàwó abéèrè bá ìgbé à ìwé abẹ́rù méjèèjì ẹ̀yìn sọ ọlọ́run sọ àlejò ní kálá yàtí tàbí ìwọ má ti dínkù èso oníhùn kò rí bẹ́ẹ̀ níyẹn tàtàrà yìí pé láì kìyàmá wumi ní tó àfẹ́sẹ̀ ìdáàbò rẹ̀ ọlọ́run ó pè ní yàbá ohun dáadáa kánàbì ọlọ́run ó fi sí nìkan tẹ́ pé kò ní sẹ́ni kankan bẹ̀ jọlọ́ ọba aláwọ̀ rẹ̀ lóhun kan rẹ̀ wọ́n yóò rí gbogbo àmà àlà ọlọ́run o sì búra sí wàlúwà yìí o sì ní búra lórí ọ̀rọ̀ tí o sì pé kò tó ti jẹ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ owó tó lọ́jọ́ kìnìún àná tó wádìí owó òun jẹ wádìí owó jẹ ẹnìkan sọ ọ̀rọ̀ lọ́jọ́ kìnìún àná owó wádìí tó lẹ́kọ̀ọ́ òun jẹ owó fún ọ̀rọ̀ tó lù lọ́wọ́ àmàkà ìtún rẹ̀ fún sí àmàkà nílé ń sọ ni ó máa fi rẹ̀ lẹ́kọ̀ọ́ lóòótọ́ ni kò sì ṣe bẹ́ẹ̀. ọlọ́run ana ìdúnyà sàtàkùtù hàlàkì láyé láyé lọ́rùn mo bọ̀ láti rí ǹjẹ́ òun mọ̀ pé tó ṣe òun dá mo bọ̀ láti rí amma yau fa àkúrò wa láti lónìí fún àkúrẹ́ yìí ọlọ́run àkúrẹ́ yìí tó parí nìyẹn ẹ̀yà máa lọ wọ́n yẹ kí wọ́n yẹ kí jẹ́ jẹ́má ó tó tó kúrẹ́ kàtó wọ́n yẹ kí wọ́n yẹ kí wọ́n yẹ kí yẹ kí wọ́n yẹ kí wọ́n yẹ kí onídìí àtàwọn bí ọ̀pọ̀ láyé ó wọ́n ti bí dàgbà tẹ́lẹ̀ lórí àgbèrè ó ti kàmá wájà náà lé yàrá àná lọ́nà ọ̀làdà àgbèrè ìgbà tí onídìí àtàwọn ṣe olókòrò ẹgbẹ́ ìpa ojú náà káàkiri ẹgbẹ́ ojú náà òsì ẹgbẹ́ ìtọ́jú mọ́tò tó ogun àtẹ́tẹ́lẹ̀ ni ní ṣe yín wọ́n ti gbé nǹkan sí lára àtẹ́tẹ́lẹ̀ yín náà ṣe ń kọ́rọ̀ ni mo ti gbọ́dọ̀ tí ọ̀pá náà wọ̀ èyí náà náà bá tó ní tó ní ìtẹ̀lẹ̀ lẹ́yìn o náà bá tó ní dára bí mo dọ́kọ́ kó dájú yóò kọ́ sàlẹ̀ ìṣòro bọ̀rọ̀ ọ̀rọ̀ dọ́kọ́ bọ̀rọ̀ rẹ̀ sọ pé wọ́n náà bọ̀rọ̀ rà bá àná pé ó sọ pé gbogbo ẹ̀ máa ní kò sí ohun kó bẹ̀ bọ̀ ọlọ́run kó bẹ̀ bọ̀ ọlọ́run bí àyè ṣe nǹkan ní nǹkan ẹ̀ṣẹ̀ bọ̀ ọlọ́run mẹ́ta ara yé so ó kọ́ yẹ́ dé ibi pé gbogbo àbá àtọ́kọ́ kò tó ìrọ̀ ní ìgbà pé ṣe nǹkan ní ẹ̀tọ́ lọ́ba sàn kọ́ kọ́ sànù wọn bí tí bá ti ń sọ yìí náà ẹni yóò gbàgbọ́ pé àwọn kan bẹ̀rẹ̀ ìfún òṣò nítorí wọ́n yín ti pé wọ́n ti sé wọ́n ti wá dé lẹ́bù kan nínú lẹ́bù ìṣòògùn tí òògùn ò lè ràn wọ́n mọ́ wọ́n ti bá jẹ̀nu múlẹ̀ sáyẹn ó ti sọ ó ti jọ dá ilé wọn lọ́wọ́ pé ẹ máa ṣe gbójú wù yìí lẹ́yìn ìgbà náà mẹ́ta kéde pé àwọn ó sòkùn máa lẹ́kọ̀ọ́ lórí ìgbà pé ẹgbẹ́ tó mọ̀ nínú ìfẹ́ gẹ́gẹ́ kò ní ṣe nínú etí ìdílé àgbò náà ó ní àníṣẹ́ òun ó pa àjọ yìí nínú ìṣẹ́ wọ́n pa àjọ yìí létà nínú ìdílé àgbò mo ti pẹ́ lẹ́tọ̀ọ́ fún báyìí tó sọ pé àlóúnjẹ mọ́ bọ̀ ohun sọ̀rọ̀ sínú ẹ̀rọ ohun sọ́kòkò sí ohun jẹ́ àlóhùn padà tó sínú ẹ̀yìn ohun jẹ́ òun fẹ́ sílé nìkan náà tó ti bóléwu àwọn bá yín nǹkan mọ́ pé ní àlámúrú ní mọ́kìrìlá kí n kojú ti ọlọ́run bá nìkan lá wọ́n náà máa pẹ̀lú akú lórí ẹ̀ àti ọ̀sán rẹ̀ ò dá bá wọn wà ń sọ àti tẹ́kù gbàgbà fún ọ ni ìbẹ̀rẹ̀ ọ̀bà nìkọ́lá bí ọkùnrin náà ti lọ́wọ́lọ́wọ́ báyìí tó sàn fún kúrẹ́ káàtó káàtó ìbílẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀bà nìkọ́lá tí ó mú ajá lè bílẹ̀ mo bá wọn kúrẹ́ káàtó tàbí sí àbẹ̀rẹ̀ ọ̀bà ọlọ́run ó yá tẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa ó dọ́ra bá dọ́rọ̀ òdòdó òtítọ́ ìhàkìlà àwọn àwọn àwọn àwọn àwọn àwọn láwọn àtọ́ yìí tí mi ò bá tọ́ dáadáa ìlú mi yóò lọ́wọ́ balabala rẹ̀ ẹni ó kàró máa ẹni ó kàró máa labala yìí pé gbogbo ẹ bá ti sin tí ò láàárín ṣáájú tó sì ju olórí ẹ̀ tó sì bí rẹ̀ tó sì gbogbo ẹ̀ rí tó sì bí rẹ̀ tó náà bá àti ọ̀rọ̀ fún tó bá àti rẹ̀ wọ́n mọ ní dèdè tọ́lọ̀ ṣe fún ní ibú kéèkì tó wà ní ìrètí kọ̀díṣàn lọ́wọ́lọ́wọ́ tó náà wà lórí ti dá jẹ́ ọ̀rọ̀ ọ̀dì mú gbogbo tí káàkú náà sí ẹ̀rọ ni ìjọba ni pé kẹbí ilẹ̀ òun ní tó náà ń ti lọ́wọ́lọ́wọ́ ó sì dédé wà sí fóun náà wọ́n dé fún ọlọ́run yàrá fọ́kọ́ bílẹ̀ náà ló jẹ́ pé agbọ́rọ̀ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹgbẹ́ ti tó kù jẹ́ káàkó ṣùgbọ́n ní òun sọ ti pé ká máa fi tó rẹ̀ ká máa fi dé báyìí ká máa fi kóòlù dà ònírọ̀ ẹ̀ mẹ́ta wọn ló jàre mẹ́ta wọn ló kí náà ń gbà sí òdìdàgbà ní òun àti sábà wà ní kòkó ìwà yìí ó ti dùn ó ti dùn náà sí lọ abẹ́rẹ́ bàtí ọlọ́run tó kọ́ wọ́n sí. tó ká sí pé ọlọ́run wà nábì lọ́nà àti oríṣi ọ̀ lábàdà tẹ̀yẹ. kókó ká sọ sọ fẹ́ fẹ́ ni pé àwọn àbá ní tabari àbáàgbà tó sì ní séèkì kátó lọ kọ̀ ẹ́ẹ̀kì èkó tó ti ń kú díẹ̀ káàtó láti sàrò àkúsáájú ìkọ́lọ̀ fún àti ó fi hàn án ètò tó ń kú díẹ̀ káàtó. wọ́n ti rẹ̀ rí ó súnmọ́ kó ti mọ̀ pé kíní ẹ̀kú rẹ̀ káàkiri ṣùgbọ́n ó ní rúdúrúdú kíní kan bẹ ní òjò yìí táwọn pé ṣùhàdì ṣùhàdì làwọn àbá òbí rẹ̀ pé ní tó wẹ́dé ní tó burú dé ìṣúwò ọ̀bàjá sí ló lè dára ju ọ̀bàjá sí ìwọ̀gbọ̀n lè dára ìsọdẹ̀ kan sí ìdẹ́gbẹ̀ ní ṣùhàdì ìdẹ́gbẹ̀ ní rúdúrúdú nílẹ̀ ìṣẹ́ ọlọ́wọ́ ìtí ọ̀gá ara bá já sí tó kó sínú ẹ̀ ó lè dá àpò ṣúgbà rí tòkútà ní ìbájẹ́ ṣúgbà rí káyí ìbájẹ́ kó máa rújú wọn nípa ṣúgbà ilé ìpè nípa ìpè ṣúgbà náà ni pé ó jọ òdodo báyìí wọ́n kò jọ ná yóò máa mẹ́rin wá yóò máa mẹ́rin wá yóò mẹ́rin wá lórí ẹ̀ pé ìtò ń ṣe ó dáa yóò rẹ̀ nínú ọ̀rọ̀ kò hàn kẹrí yóò rẹ̀ nínú súnà yóò rẹ̀ nínú wá lórí ẹ̀ ṣùgbọ́n kí nìkan náà ni ó jà kí nìkan tó báyìí ní mẹ́jọ àwọn ọ̀pọ̀lọpọ̀ wà ẹbí lọ rẹ̀ pé nítorí tún mo tuntun gẹ́gẹ́rẹ́ o kòránì mo tuntun gẹ́gẹ́rẹ́ o hadith mo tuntun gẹ́gẹ́rẹ́ o dápò àpá ṣáájú kan ní àwọn ènìyàn ṣáájú tó kú orí fún gẹ́gẹ́rẹ́ ó mọ́ sòrò abẹ́rẹ́ ọ̀bà ìjọba ọlọ́run fún gbogbo wa rẹ̀ olùsọ́bà ló kó ní ọ̀rọ̀ gbogbo wa rẹ̀ wọ́n ní àlùbáà àdáwọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n wúlọ́ wúlọ́ àlà pọ̀táwọn àbá ń ṣe ìwádìí wọn lórí àwọn nǹkan àbí méjì tí wọ́n kó sínú ẹ̀ ní àwọn olówó àwọn ti jára rẹ̀ ju pé àfẹ́ ẹgbẹ́ wọn ní ilé ọkọ̀ tí wọ́n bá ti jábà níwájú wọ́n tún wá gbogbo bàbá pé bàbá jẹ́ alákọ̀ọ́tẹ̀ tí bàbá ń tìbí sí àlàyé òkun tán àlìmọ́mù náà wà lórí ọdún wọn sì lè gbogbo ọdún tó ń láyé kò tó ti yẹ sọ àkàtúntò tó ń ṣùgbọ́n ẹ máa ń ka ìjà wọn ẹ sì bí àtìwọ̀n tàbí àtẹ́bí ni wọ́n wà. àwọn àbá ní ìjọrọ̀ fún bàbá ní àlùbáríkà jì tó máa ń pọ̀ bóòlù jì tí àtìwọ̀n kọ tàbá ti gbé ìdèrè ojú ojú wọn ó ti dé jẹ pé ìjọ tí wọ́n bí wọn báyìí ti kọ sára wọ́n wá ń kọ sí àdé ìdè ní ojoojúmọ́ wọ́n kọ béèkì lẹ́gbẹ̀ẹ́. ọ̀dọ́ pé ojú orí bàbá sí ìdè tí ìjà àtìwọ̀n kọ ó jáde ní pé bí wọ́n àtàbí níbi wọ́n kọ séèkì mẹ́rin mẹ́rin níbi ìlú wa bàbá akóso àwọn kókó sínú àwọn bídà kan àwọn àlọ́ pé bídà tí wọ́n kó sí yìí o ó súnmọ́ kọ́ lọ́kọ́ ojú wọn lórí ẹ̀ kò sì pé ọlọ́pàá yí bàbá dájúdájú bí táwọn kó sí sílẹ̀ káàkiri kò àti síbẹ̀ àti pé wọ́n sì ìdàkejì ọ̀rọ̀ yìí ní oṣù náà wọ́n sì ti dèdè wú bídà lẹ̀ náà ẹ tó fi wú bídà lẹ̀ kò sí fẹ́rẹ̀ náà lẹ̀ káfíń ṣe kọ̀ lábalábẹ̀ yẹn gbé láti dáhùn aṣáájú tó ti kú díẹ̀ tó ti kú díẹ̀ káàtó kíkọ̀ ẹ̀ tí wọn kò ní dàbí ẹtí òṣèké ni ẹtí òtò wọn nípa lọ́rọ̀ ni àwọn bá ní ẹjẹ́ máa àwọn aṣáájú lọ́wọ́ láti gba òdodo dálájú fún wọn lábala ká ṣe kí ni o ká fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ sọ fún wọn ká fi tàpọ́nlé tàpọ́nlé ká fi sọ fún wọn kẹ́ni bá àgbà lọ́wọ́ wa torí pé ìdúró rẹ̀ sọ fún wọn làkẹ́ ti sọ fún alábẹ́rẹ́ pọ̀ wọ́n ti rí sáájú wọ́n àmà ń sọ bẹ́ẹ̀ pé ẹ̀sẹ̀ máa sàlàyé rẹ̀ ọkọ̀ wà níjẹ́ ẹ̀gbá ṣé máa ń sàlàyé kí kàfẹ́ nìkan ní sàlàyé pé kò rí kíní orí tó ń sì rí rí káyín tó sì ń gbẹ̀gà kò nígbà lọ́wọ́ yìí èyí kìí yọ fóun ṣe kíní òun jírí ní kọ̀ọ̀mọ́ sí kàdúwájú ìjọ òmàdé nínú kàdó rẹ̀ yóò wà dàgbọ́n ọ̀rọ̀ lọ́wọ́ صلى الله عليه وسلم أكثر آية ولكن لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين والله عليم بالمتقين جزاكم الله خيرا àwọn bá ní àyà délé yìí ìdí tó fi sọ̀ká rẹ̀ sí rẹ̀ wọ́n yàtọ̀ sí àyà tó ti wà lókè o wọ́n ní àyà délé yìí ó sọ̀ká rẹ̀ lórí àwọn èèyàn tó wá gbọ́dọ̀ ọ̀dà ikú àwọn ológun ológun ológun ni ó sọ yìí nítorí ẹni tàbú ìsàlẹ̀ yẹn ni ó ń rọ̀ ní ọ̀rọ̀ nígbà wọn bá sọ ní abala lẹ̀yẹ ibi àwọn kan lọ́wọ́ bá níbi pé ogun kóòtù yìí o àwọn òrìlè ráyè lọ tí alẹ́bíṣẹ́ kí ni o ó lè yọ̀ǹda fún wọn ìgbé tọ́jú kò wọn ọlọ́wọ́ ní wà nábì ọ̀rọ̀ sálà. Láyé sàmínú kàlẹ́bí na yóò mìnú na mi láàrí wọ́n ló fẹ́ gbà yọ̀ǹda pé ohun èlò ojú ogun àti kó àpẹẹrẹ rẹ̀. àkọ́kọ́ ń bẹ̀ ìjọ ó tẹ̀lẹ̀ ní pé ó ń tí òògùn náà bá gbọ́ kẹrẹkẹrẹ kò ní ìmá àpẹẹrẹ àpẹẹrẹ lẹ́ẹ̀kejì ó rí pé ìjọba wọn ní pọ́lẹ́mù ní pé wọ́n ní pọ́lẹ́mù ní ìmáàn máa pa ìmáàn yóò dọ́dọ̀ wọn àìwá nípa pa ìmáàn yìí ìyẹn lọ́wọ́ kó bá wọn tó fi gba ọjọ́ ọ̀kan yìí náà gbọ́ tó gbọ́dọ̀ ọ̀kan yìí ó wà lábẹ́ àgbọ́yé ìmáàn yìí àìwá gbọ́dọ̀ ọ̀kan yìí gbọ́ olówó àríbi sí pé kò fẹ́ kú àwọn àbá mi ìbẹ̀rẹ̀ ti gbọ́ yé pé àti àjọṣepọ̀ ń bẹ láàrin iṣẹ́ ọkàn àti iṣẹ́ ara wọ́n á ní iṣẹ́ ọkàn ó ní sanjú iṣẹ́ ara lọ iṣẹ́ ọkàn dẹ̀ ní ìdábà hàn rárá ọkàn níkà máa ń ṣe torí pé iṣẹ́ ọkàn ó ní í ṣe pẹ̀lú alimazari ẹ̀yìnyà akàmáàmà ni nígbà táwa máa ń yóò pa àlápa lára abẹ́ náà wọ́n ní ẹ̀sán tó lọ máa san lórí iṣẹ́ ọkàn ó pọ̀ ju ẹ̀sùn náà wá sọ́rọ̀ ìjẹ́ ara lọ lápòjú yìí. ìmáàní nìkan gbogbo ó gbogbo ìwà ìjẹ́ ó gbogbo ìwà ìjẹ́ náà ìmáàní nìkan ó gbogbo ìwà àìjẹ́ náà kò wá sí jẹ́ kankan tí ìmáàní ò sí ilẹ̀ inú jẹ́ kí àwọn báyìí ló nípa jù ilé ìtọ́lọ́ ọ̀rọ̀ àrẹ̀jọ́ ọ̀la ibi ká ní iṣẹ́ ìkẹrì gbé ẹ̀wọ̀ àjẹ́ náà láì sí bá níbẹ̀ yìí òun nìkan tó lọ́tọ̀ òun ni kí èèyàn máa ti sàárà àti kí èèyàn máa tún ara àwọn èèyàn sí kí èèyàn máa tún òrùsí àwọn èèyàn kan ó kú díẹ̀ ká tó fún wa ká ọ̀rọ̀ wọn gbọ́ ká lè bá wọn sọ pọ́blẹ́mù wọn káwọn èèyàn tó yẹn bùkátà yìí ti kíni o kò ní bí yá iṣẹ́ olóore kan ni tó ti gbọ́n tó tóbi gbòógì ìníṣẹ́sì ọlọ́wọ́n sọ fún wa ní lọ́wọ́ parí tó ti nìta ọlọ́wọ́n ti dára fọ́nà òfin lè fi ìrìn àjò wá kú ilà mẹ́ta àmárọ̀ ní sọ́ra kọ́tí àwọn àrùnfin àwọn ìgbà ilẹ̀ nàìjíríà ọlọ́wọ́n ni wọ́n máa ń yẹ fa àdìgbà àdìgbà ìjọ̀wọ́ àmọ̀gbọ́n ti dá ìbàdàn pẹ̀lú bí ìgbàjọ́ náà àwọn tó tẹ̀sí sọ gbé ìlà man amara bí sọ̀dọ̀ kọ̀ sí. àyàfi ẹmbàtí àwọn tí tàbí dàpọ̀ yìí àkọ́kọ́ bẹ̀ ẹ̀kọ́ lè pé ìdíbí ṣe ní kẹ́lẹ́kẹ́lẹ́ káwọn èèyàn máa lù nípa ọ̀rọ̀ pé àwọn díẹ̀ kí ní ṣe ó ń tọ̀rọ̀ ẹ̀ láti pé ẹ máa ti sàárà. àwọn màrún àbí ń pààyàn láti iṣẹ́ olóore jẹ́nẹ́rálì. àwọn ìṣúra rẹ̀ ṣẹlẹ̀ ìlànà. àti pé ti jẹ́ kò lé lábẹ́ òkùnkùn tó dà nǹkan mọ́ ní tí ò ní ó rí wọn. ó náà ní pé àwájẹ ìwájẹ ọlọ́ọ̀tà tó dé náà. ọlọ́wà ni. ومن يفعل ذلك ابتغاء مرضات الله ẹ máa wá sí ìwúta orí ìjọba pátá tẹ́gbẹ́ tó ń tọ́lọ̀ nìkan ló fi dé ọlọ́run ọba ìjọba àtúntàlẹ́sà. fọ́sáwọ́fà nà sí ilé ajẹ́rọ̀ àjàbí máa. ọlọ́run ọ̀gá ìgbẹ̀yìn wọn á pọ̀ lẹ́sìn tó tó àwọn tó fi wà fún àìgbé ẹgbẹ́ ọlọ́run ti náà fi òun ka ìrìyà fún gbogbo ìjọ kẹ́lẹ́kẹ́lẹ́ níbi kankan àyàfi náà sọ yìí tó kàn sí pé iṣẹ́ ò lóore fún ìdí méjì ìdí àkọ́kọ́ òun pé wọ́n ti ń ṣeun kábẹ́ẹ̀tì wo àníyàn wọn ti ń ṣe ó dáa báwọn. Yàrá ní tó wà ní ṣe iṣẹ́ ipe kílù má bàjẹ́ ẹ̀ṣin wọn bàjẹ́ náà ni a ti kó sí a ti pe ẹsẹ̀ wọn ẹkú sẹ́wọ̀n a lè kọ̀ dẹ́mẹ̀ pé kó ní ìṣẹ̀kọ̀ tó tọ́lọ̀ fi ṣe ìyẹn náà bàtà ẹ pé ẹwà yẹn nìkan ti ti rù ṣe ìdáhùn mẹ́ta ẹ̀sìn ẹ̀sìn rù ṣe agbọ́dọ̀ jù lóye òpin ìṣẹ́wọ̀n ó lè fẹ́ kí dáadáa máa ń ṣẹlẹ̀ lókè pẹ̀ ó bá máa ṣe tuntun hmm. ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú pé ayé mi ò lè tùbà kó ló tún sẹ́ láti bá àwọn kan ṣe kí ni o wọ́n tún lẹ̀ sí wọ́n kàn ń dàrú làbàtí ṣe pé àwọn tẹ̀sán ń bẹ jíjà rẹ̀ làbàlàbẹ́ ká ní ẹni tí máa ń ṣe kò ní ká wáyé kíláàsì ẹ̀ káàkiri tòbẹ́ àìní kíláàsì kò ní tẹ̀ mọ́dà tòbẹ́ ẹ̀sẹ̀ ń gbé agbára ayé náà ọlọ́run ló fẹ́ tètè mùsùlùmí wọ́n lè fàyè lè wọ́n fi rẹ̀ bẹ́ẹ̀ sí pé kìí ṣe òsì kan táyé ṣe àwọn náà tẹ́lẹ̀ ṣe òsì náà ọ̀nà táyé ṣe bàbá yẹn sọ̀rọ̀ pé agbọ́ wọ́n ṣùgbọ́n o lè wáyé ẹ̀sùn a máa wọ́n pé ọlọ́wọ́ wọn pé máa ti sàárà máa pààyàn láti pẹ̀lú dáadáa máa àyàwó èèyàn sí ọlọ́wọ́ wọn ọlọ́jà àkọ́ yí pé ẹ máa wá sí tó tèmi ọlọ́wọ́ bá nìjọ dá o ìlú àti bàbá báyìí ẹ̀sán lórí ẹ̀ láti fi àmà. ìyẹn ló ti mọ̀ pé àti iṣẹ́ ọkàn ó nípa ó lẹ̀ tó yìí ju iṣẹ́ dára lọ. àwọn ọmọ wa yàrá segin ní ìwé wa pèsè wọn bá àwọn ẹni sáájú tẹ̀bá tàbí kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ọtẹ́ ló ti jọ wá sí sí lọ. ìṣọ̀pọ̀pọ̀ ọtẹ́ àníyàn ìkíláàsì tí wọn ló sọ̀rọ̀ ju tiwa lọ ẹ̀dá máa ń sàn kan lórí ẹ̀ wọ́n ní àbá wa abúlé lọ́jọ́ láàánú wọ́n ní ẹ̀rí pé ní ọ̀gángan tẹ́ lọ́gángan tẹ́ ilé ọ̀gájà nẹ́bí rẹ̀ pé abẹ́rẹ́ lọ́kọ́ ìṣẹ̀lẹ̀ ní sọ jíjá bàbá fi lọ kábíyà wa ní ìsìn ìwà lọ́wọ́ ń ka ìgbà dáadáa òun mẹ́rin bàbá fi rí ológun mélòó ẹ̀rọ àti ìdí ẹ̀dì olùwà olùwà síbẹ̀ díẹ̀ náà wọ́n wá máa ń lówó náà wọ́n bá ń lówó àbájúbà òkúlé náà wọ́n yà nígbà tó rẹ̀ lẹ̀ sí látà àti ìbẹ̀rẹ̀ sẹ́lá òun yóò lò wọ̀ ọ̀rọ̀ níbi ìjọba bá sí ìlú rẹ̀ lẹ̀ sẹ́lá ṣùgbọ́n àdéjìlọ pé ní mẹ́rin àbábá sí ìjọba tó tẹ́lá gbé gwaggwani mana al'umma jima fi yin umar wa usman wa ali gbogbo àwọn tàbí òkú àti gbogbo náà wọn fi ìdàgbọ́n wọn padà dání nílùú yìí káwọn kọ ogun onímọ̀ ni wọ́n sí ìdàgbé sí ìgbàkejì ìmọ̀ ẹ̀rọ bá kí nìkan ó tẹ̀sán ojú bẹ̀rọ. níbo mi àwọn bá بكثرة الأعمال وإنما سبقهم بشيء وقر في نفسه ìgbàwájú ló ti sàbẹ̀ èkú lọ pẹ̀lú ọ̀pọ̀ ọ̀dẹ́ ilé ìlú ilé ìlú ti wọ́n lọ ilé ọ̀pọ̀ ọ̀dẹ́ èdè pé aláàbí ìmọ̀ òun kìí jẹ̀rù ní ìlọ ní ọ̀nà tàbí àtàbí àti sàkàlọ́ wà máa yọ sàrà ló máa ti àwẹ̀ ló máa gbà rárá wọ́n ti dáwọ́ láti fi jẹun tàbí èkú lọ ni pé ó kù wọ́n lọ pẹ̀lú iṣẹ́ ọ̀kan kí ní kan bẹ lẹ́sàn àbọ̀ bá kiri kí ní dèdè sabátìkì yẹ kò sí sírọ́kẹ̀ ìlú ìmọ̀lá ọ̀nà àjá àti ìsàlẹ̀ kí ni kọ́ òun ló gbà lẹ́yìn bọ́jú yìí òun nìkan tó kúrò lọ́wọ́ ń pè ní ọlọ́run dápọ̀ náà lọ́wọ́ ángẹ̀rì ní ìsàlẹ̀ rẹ̀ tó ń pè mọ́ ìrìn sàlá ó lè rí ń tò wọn lọ́rẹ̀ rẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ṣùgbọ́n pé ọlọ́run ní àníjọ̀ sálàmù àti kéjì rẹ̀ ọba tó lórí gẹ́gẹ́ tó lókè mọ́. àwọn bá ní tí ọba bá kiri tó gba ní ìpọ̀dé kò ní sí ẹnìkan lókè ìtẹ̀yìn mọ́ àtàwọn tàbí náà tó kìí kẹ́nìkan wọ́n wọn. ó kọjá òun ẹ̀dá bàbá tó yìí jọ kan nínú ìlú ìlú ní mákàmọ́ mákàlẹ́ lọ́wọ́ kan àdéhùn wa ti lè lọ sí àdéhùn ìkàrọ̀ ọ̀dọ̀ tàbí ìgbà fún wọn mọ́ká àgbègbè wọn bá ti gbèrè ìkọ́rẹ́ rẹ̀ ó wà ló lọ sọ́nà kejì ìmọ̀ lọ́kọ́ débi náà ọkọ̀ débi jẹ́ sáré lórí ìmọ̀lùmí ó yìí dé náà lọ́dọ́ kápùbà ìwú ìdájọ́ aláàtàbọ̀ òun náà gbogbo ẹ̀ tó dé ìgbàjẹ́ láàrin mọ́ká sí ìjọ wúsáré ẹ̀sìn tọ́nà ilé wúsáré

ẹ̀ẹ́dì gbogbo wọn sọ́gbọ́ ọ̀rọ̀ sábàkiri ọkọjá mẹ́ sábàkiri sábàkẹ́dá sábàkẹ́dá sábàkiri ọgbẹ́ sábàkiri dísà ìdánimí tó rìn láàrin sábàkiri síbi tí lọ́lọ́run lọ́run wa ó dúdú tán ní ìlú òkúra lọ. ìwé ìwé pẹ̀lú pẹ̀lú buhari àgbẹ̀lú mùsùlùmí fún àwọn ọmọ ìdàgbò nàìjíríà àdébìí ní màsáfà dísà ìdínlẹ̀ láàrin sánmà àkọ́kọ́ sílẹ̀ táwọn yìí ètò ìdíje tó lè rí sáfẹ́wá bẹ́ẹ̀ ní sàtì yẹn yóò lè fún sáfẹ́wá bẹ́ẹ̀ yẹ. Ìgbò lè rí sá wọ́n bẹ́ẹ̀ rí ní sàtì lẹ́yà rí orílẹ̀ káwá yìí tó ti di sẹ́nà àkọ́kọ́ kò lè rí lẹ́yìn sàtì sáfẹ́wá bẹ́ẹ̀ yẹ. Àti wọ́n ti bẹ̀ láàrin ilẹ̀ lẹ́dà wà sẹ́nà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni bẹ̀ láàrin sọ́mà kẹ́ sọ́mà kejì náà sọ́mà kẹta sọ́mà kẹ gbogbo ẹ̀ báwọn. Àlébà ìwò ìrìn àjò. Ó tún wáyé òde ìkan, àlébà ìwò ìdí ìkan, lẹ́nu yẹ́pọ̀ àbí ọ̀dà màmúlòkè nǹkan. ẹ̀dá kan náà wọ́n bá dá kò jẹ́ ìwò rí nǹkan máa kọ́ débẹ̀ yìí. alẹ́ mi mo lórí nǹkan lókè sọ́rọ̀ lọ́wọ́ mo súnmọ́ dáàbò níbi pé wọ́n gbọ́ tù ilẹ̀ àbàkà àwọn bá pè ní ọ̀pọ̀ ó lóun débẹ̀ fún tùwá tí mo kò gbé ìsọ̀rí padà kàlá ìdí súnmọ́dá tọrọ ọ̀bá dé àdébì ni wọ́n gbọ́ gbólóhùn kálámù tó ti ń kọ kálára. ọgbọ́ ilẹ̀ ìlú ìlú ìlú ìjọ ń padà ní nínú òṣèlú tó ti ní Muhammad bàbá ń yàjọ lọ ìjọ olóyìn ilé kọjá rẹ̀ nígbà mọ́tò rẹ̀ lásàrọ̀ ìjọ náà ẹgbẹ̀rún ń yàjọ lọ ó wá lọ ojú lọ náà àtàwọn tẹ̀lé tẹ̀lé ẹ̀wò láàrin ìdájọ́ ọlọ́run lọ́rùn náà wọ́n tó sáà ìjọba wá sí àdébí ìmúta tó wà ní sẹ́mà kẹfà àdébí wá ń lọ mbẹ ń bọ̀ ń lọ ń bọ̀ mbẹ wá tó láti ìmúta kí ló bá bọ̀ ọlọ́run mi ní ìròyìn lórí èrò títì padà lọ ẹjọ́ lórí létí ní ó wọ̀ ní ìjọ ní wọ́n sọ bára lọ ẹni tó bá lọ ọlọ́run máa ń di ìlú lọ́dún àdébù forty five ọdún lọ ọkọjá ní ọ̀nà níbi ìgbọ̀dí sọ́nà kejì olórí àti ìmúta sọ́nà kẹfà àti ìgbọ̀dí nígbà tí padà lọ ọjà ìkùn lèkì. tó bọ́ àrùn gbàmù ní ọ̀nà níbọ̀ láàrin ọ̀rọ̀ àtàrí ìmúta tẹ́lẹ̀ bá àti kùsùmáwò òwe yóò ní bára bẹ́ẹ̀ rẹ o. àdébù ti dé bẹ́ẹ̀ gèdè bó bẹ́ẹ̀ ó para lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́ ó bẹ́ẹ̀ lẹ́yìn wá sí ìwúrin àjò ìyá ìjà nígbà tó fìlà padà orí lẹ́yìn ó sàkéèsì bí a ti dìde eré ìjòwó lóbìnrin ó wò pé àbí lọ bá ọ̀pá àwọn ìyàwó rẹ̀ ni ó ń yọ ohun lẹ́yìn lọ bá ọ̀pá àwọn ìyàwó ó ti wá fún ti kẹ́kọ̀ọ́ ti kẹ́kọ̀ọ́ kalẹ̀ láwọn mọ́tọ́tẹ́ máa ń jẹ́kù ní nàìjíríà àwọn àbá àdúgbò náà bá lọ ìyàlẹ̀wò sí àwọn yàrá mi lọ́wọ́ bí a máa fi ti máa ń rìn ìyájọ́ akẹ́kọ̀ọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ṣe ọwọ́ pẹ̀lú ti dẹ́rẹ́ lọ́sà rẹ̀ nígbà wo nígbà tí ìyá fọwọ́ kan bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ sì ń ó ń gbóná jẹ́jẹ́ díẹ̀ tó dábàá a àmì tó máa ń dá mà pé èyí bá jókòó lórí nìkan tó jẹ́ ti tìǹtìǹ ìpè sọ́ọ̀rẹ̀ jẹ̀rọ ẹ̀ tẹ̀sí tẹ̀sí tẹ̀sí bá jókòó lórí tẹ̀sí ti pẹ́ àárín ó lè sí ìdẹ́jọ́kòó sí yóò máa gbóná pẹ́sẹ́jì wọ́n ó tutù sáà ẹ̀fọ́ ọkàn ó ti dèkí ni ó ti dèkí bẹ́ẹ̀ yẹn kálẹ̀ láti bóyá súnmọ́ bóyá súnmọ́ ara wọ́n yà á fọ ọkàn bẹ́ẹ̀ sẹ́yìn sáà tó sùn sí ó fi pé ó sì lọ́wọ́ náà pé ó yà tẹ̀ ó bọ́ kankan ó gbé owó bẹ̀rẹ̀ ní wọlé pé ìdára rẹ̀ wọ́n súnmọ́ tó sùn àlébi sí gbogbo àjọ ó wá kú àwọn ó kú ọ̀rọ̀ ẹgbẹ́ tó lọ́mọ ara rẹ̀ alápọ̀ wà ní olùkàmà dáwùdù gbé ó wọ ohun ẹ̀ kó má ti ara wọn fìlà sí asọ́wọ́ àtòkòtò àti bàtà kódà fún òṣogbo náà kéèkó ti ti náà lè jì ní kọ̀rọ̀ ní mọ́tò tó gbé láti náà ó wá ní ẹ̀rọ tó gbé ní pẹ́ o wọ́n ti pọ̀ ọjọ́ ọ̀rọ̀ yóò mọ̀ láwùjá o ọ̀rọ̀ yẹn báwo lè ti kù à olóòtú ọ̀dà ní kí wọ́n pè mọ́tò pẹ́lẹ̀ jáde àtìfẹ́sà ní pẹ́lá ló jẹ́ náà rẹ̀ ní o tẹ̀kọ́ tí máa wá ti pé ìwọ́ òun dáàrú sígẹ́ẹ̀tì náà ti gbó ìwọ́ wá ní ìwọ́ làkọ́ bí Tinubu ọgbọ́n ìgbàgbà rí ó jìnà tó ó jìnà sí ọ̀lọ́pọ̀ àwọn bèbè rí gáà gbọ́n láàmù gẹ̀ẹ́ òun lọ òun lọ ó dé láàrú oṣù gẹ̀ẹ́ òun kọjá ìdẹ́wúsálẹ́wù sọ́nà kí ní òkò kéjì kẹta àá méje wọ́n ti èyẹ ó ti ẹ̀ sọ pé ó tẹ́lẹ̀ lórí ilẹ̀ kò lè jẹ́ ìfọ́nà ti èyẹ wọ́n padà wọ́n padà lọ́wọ́ pé ní ti èyẹ sí ọ̀rẹ́ wa kí láti gbọ́ ọ̀rẹ́ kiri gbọ́ ó lè àti gbọ́ pé ọ̀rẹ́ rẹ̀ kọ́jà tó sọ̀rọ̀ ni wọ́n ní ọkọ̀ lẹ́sìn ìdáwà bá kí òògùn ọmọ ẹ̀ mú tó sọ pé kàbá yìí gbé aṣọ rẹ̀ ládàbò ẹ̀fọ́ yìí lójó lásán aṣọ kàbá bíláàkì ṣẹ̀máì jẹ́ àsìkò hárọ̀ mi àsìkò hajj ọdún wọn da wáìnì wò. sọ́ọ̀rọ̀ ẹ̀ bá sọ fún ọ pé aṣọ tó wọ́n ra kàbá yìí bíláàkì wáìnì kí ló ó wù sọ pé ojú mi ò ní dáadáa wáìnì. àwọn ìgbà pé bẹ́ẹ̀ ká sọ pé aṣọ ra kàbá wáìtì ni ó ní kùtì ní bíláàkì ó lọ sójú òní nà dáadáa ó ní òní òní nà àlejò lè fún ọ wáìtì náà ẹgbẹ́ kan ah kìdìrún ó mú ní kẹlẹ̀ òbí mo lè dá ọmọ rẹ̀ náà ọ̀rẹ́ rẹ̀ tó kọ́ sára lọ nígbọ́ bàbá kì í lẹ́ọ̀kẹ́ ẹ̀nà ó wẹ́lẹ́ ní kọ́ ọ̀la ọ̀wọ̀ bọ́ọ̀lù káyọ̀ ìjọba wúdẹ̀ tọ́tọ́ ọ̀rẹ́ lè ti gbọ́ fóun fún sábà lọ fún fún ọ̀rẹ́ náà tó kí ìyàmà àwọn ìgbẹ́ni wáyà fún wíìlì kí ìyàmà ń ké ọba jẹ́ ìmánì ló sọ bàbá kí ìdí pé ó lórí ipò tàbí ìrùkọ̀ èyí jẹ́ bákan náà àwọn àbá ìdíje yà gbé agbára táwọn ènìyàn máa kí wọ́n ṣe

bàbá wọn sọ ọkọ wọn nínú sílẹ̀ wọn ló ti sọpọ̀ wà sọ pé yín nínú àwọn ìjọba bẹ̀rẹ̀ pé tí wọ́n bá lọ sọ̀rọ̀ kí ni ìdájí ẹgbẹ́ wọn yé ni ẹni wọn lọ́rọ̀ wà bí wọ́n máa sọ bí àjọsọ àtọ́lọ́ ni ọlọ́run tó mọ̀ pé mo sọ pé kó o ti gàbá ẹ̀ gbàgbà mo tún wá ń jẹ báyìí ní ìbá sí ni òyìnbó ọlọ́pàá ti ṣe láti jọ sọ ìlú ẹ̀jọ̀ kan nù àwọn ẹrú tí wọ́n rà obìnrin ni wọ́n rà wá nínú ẹrú wọn wọ́n ti di pé wọ́n fẹ́ tà gan pẹ̀lú owó wọ́n fẹ́ bu ẹni tó fẹ́ bá rà gan yìí ó sì di pé ọ̀dàdá nílùú ó wá ní ojú àbáwa abúlẹ́bùn bàrà wọ́n á lọ sí iṣẹ́ bí wọ́n ti tó jáde ẹ̀yìn tó bẹ̀ lọ́sàdánù wọ́n lọ lọ àlọ́gbà òyìnbá bá ti dòrò wọ́n bá fẹ́ lọ wọ́n á pèsè ìṣọ́lá gbà pé àwọn ìṣẹ́lẹ̀ kó tẹ́kùn rù tí ò lè lọ́wọ́ lẹ́yìn pé ó sún kó ti pé ẹ̀wọ̀n àwọn ọmọ ọdún lọ́wọ́ lọ́wọ́ kára àdìmọ́ lọ́dọ́nà. àwọn bá padà wọ́n lọ́wọ́ wá dùn wọ́n bẹ̀rẹ̀ pé à ilé ẹ̀wọ̀n ìgbọ́n ń tẹ́kẹ́ lọ́sí ọ̀rẹ́ láti wá kó sábò. wọ́n mú délé àbáfẹ́ ọkọ̀ wọn wá ń tètè iye wọ́n wọ́n kù nínú tẹ́mọ̀ lò ẹ̀dá ń ti bá ti gbé wà bàbá wọn ìdáta ti gbogbo yìí àwọn gbọ́ àdúrà ti ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀gbọ̀n yóò sọ òun gbé àdàgbé ẹ̀rọ ọ̀dì òun òun tó bẹ̀rẹ̀ náà lọ́wọ́ ẹ̀dá fóònù fóònù ọ̀gbọ̀n bó ti di ìwọ̀n tó tẹ̀lé bó ti wọ́n rárá sí ni ọmọ náà wọn ẹgbẹ́ ọlọ́wọ́ máa ń gbọ́ ti sọ̀rọ̀ pé ọ̀rọ̀ fún wa fakubuni alhàlà àti kí mo ní kó bá ń bò pé ní wọ́n ti wọ́n dání ma wọ́n ti hàn ó òjò wọ́n dání ma ó ọ̀dà ó wà ní ṣèlú mo sọ fún wa ní wọ́n dání ma wọ́n ti fà yín jọ́nà. fakubuni alhàlà ọlọ́run pẹ̀lú mi ní ìsìn wọ́n fakubuni alhàlà ọlọ́run òyìnbó síbẹ̀. ìnáwó àná síbẹ̀ tó tọ́kùwá ìnáwó jẹun ìrọ́jú ló ń ní àyà àwọn ìṣẹ́ pé wọ́n kọ́kọ́ ìdí sí ẹ̀rọ ní fáwọn tí bàbá jẹ́ wọn sọ̀rọ̀ pé wàmọ́rọ́ àtùn wàmọ́rọ́ àtùn ní Baghdad wàmọ́rọ́ àtùn ní jimali wọ́n pa pápá rí pé àwọn yóò mú ọkọ̀ wọn yàrá táàbí táwọn lọ́kà tó bá wọn yàtí ní lọ́kà hmm. táàbí mélòó ẹgbẹ́ àjọ́sọ̀ sáàmù náà ẹgbẹ́ àjọ́ rẹ̀ ó ti mọ́ ọkà rẹ̀ ẹwọ́ láwọ́ tó ọlá ìsìlám lórí nígbà ìjọ jímà pé ojú ọlọ́ yàtí ìrọ̀ nígbà káwọn èrò gà ẹgbẹ́ náà nìyí ọlọ́rin àdébìyí Allahumma azizna Allahumma azizna àdébìyí rẹ̀ tàbá tàbí kọ́ ní ìwọ̀n pé ní fẹ́ràn ó kí àdékò sí bí ìsàlẹ̀ máa ń lábàdá ní nípa iṣẹ́ ọ̀kan àwọn bá ní bílẹ̀ tí wọ́n á nípa tó wù bẹ́ẹ̀ lè tòó dúró wọ́n bá ìjọba ìgbé ìdíkẹ́ tó pé ọlọ́run sàgbẹ́ sẹ́yìn rẹ̀ kíá táwọn ìṣẹ́ náà ló ṣe o pé ìyẹn ní ìgbésẹ̀ àkọ́kọ́ òun ẹgbẹ́ ọjọ́ kẹ́mi wọ́n sọ́ọ̀mù ó ṣe olóore kékeré kọ́lọ̀ bá bu òbí ti di ti ẹ̀ sáré lórí ọmọlọ́wọ́ kílíà ní àbá yìí lọ́ti gíní o ní o láti o ní so o tó lórí pé ọmọ apá sáájú wọn máa sáájú ra wọn nínú dára sáwọn àríkà pé káwọn kó sọ lóòótọ́ àlìmá kò jẹ́ kó sọ orí wọn ní ọlọ́ dáadáa bàbá ní nígbà táwọn sáà kéjì pé ẹ̀mí àwọn ọmọ ní ti àná ẹ̀fà àwọn kan náà làwọn láwọn àwọn ní kí kátàgbàtọ̀wọ́ ẹni mọ́tẹ̀ ẹni káwọn ìjọba ìlàjì àwọn táwọn ìjọba ìjọba ẹ̀sọ̀ náà wọ́n ti pọ̀ jù àwọn bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ ọ̀wọ́n náà wọ́n ti jẹ̀ fún ìdíkọ́ ti yẹ kó tó mọ́ ọ̀rọ̀ wọn ní ó ti yẹ ju èyí ti gbà àwọn fi ń díje o àwọn ti parí ọkọ̀ ẹ̀jẹ̀ fẹ́ ìtọ́pọ̀ ọ̀dọ̀ káńtì òun náà ní àìsàn kan tó lórí àgbèyà ẹ̀sàn káńtì kàní lẹ́yìn ọ̀dẹ́ àwọn àfa àti kan ní àwọn dáàbò yóò fẹ́ fẹ́ fi àjẹrà wọn ò fi àjẹrà wọn wọn mọ ewu tí ń jẹ ń jẹ àjẹ tó ń tìṣù lábàrà rẹ̀ yẹn ni. àbíyá máa mọ̀ ìwọ̀n tí wọ́n lọ sàárà nígbà bá ti dé lórí ọ̀rọ̀ yìí ìdí bàbá kan sọ wa pé káwọn èèyàn máa bàbá ara wọn kẹ́kọ̀ọ́ wá gbé wọn kọjá lẹ́kùn òbí bàbá ọ̀kan àwọn ènìyàn lọ́nu wọn táwọn àbá àti ẹsẹ̀ sọ ẹ̀ bẹ́ẹ̀ kọ́ bàbá jẹ́ ọ̀kan àwọn ènìyàn lọ́nu tó ti gbòógì tí wọ́n sọ̀rọ̀ lókè pẹ̀lú ẹ̀ka pé ọ̀sán rẹ̀ kila àwọn ìsẹ̀lẹ̀ ọ̀fẹ́ ilẹ̀ lè jìrì tí ìgbẹ̀rẹ̀ bá wà bá gbogbo wọn sàgbà tó gbogbo èyí wọn gbé ìkùn lọ́nà abẹ́gbẹ́ rẹ̀ tó kára fún sáré padà bẹ̀rẹ̀ láì gbà tó wáyé ní ọ̀nà fún wọ́n ti rí àkúnyẹ̀ wọ́n á fi àjẹ àjẹnú tẹ́sí pa tó wá di kàrámà fún bàbá gbogbo olùgbé ṣe ìyẹn máa ní kọ́ tó wọ́n báyìí ẹni kọ́ mọ́nà ó ti rí wọ́n ti tẹ́jú àpáwọn tó sojú ń dọ́kì náà rẹ̀ mọ́ kẹ́kẹ́ tọ̀kẹ́ àwọn tó bíà ọlọ́ọ̀lá owó ìdúgbà ọ̀nà wọn lágbára àwọn èèyàn pé ọmọ ẹgbẹ́ òun yẹn lé ọlọ́run àwọn jẹ́ lára yín bàbá ní àwọn ọmọ bẹ́ẹ̀ bàbá náà ní bàbá ní